Wunmi ìyàwó Mohbad ìyá Liam ìmọ̀ràn tí mo fẹ́ gbà ẹ́ ni wípé Ọlọ́run á dẹ ẹ sí á dọmọ ẹ sí ọmọ ẹ ó jọmọ ẹ o àmì ó jọmọ Mohbad o kò jọmọ Mohbad o ọmọ tìẹ ni mo dẹ̀ mọ̀ pé ìdùnnú ẹ ni pé kí Ọlọ́run kò dá sí Ọlọ́run á dẹ̀ bá ẹ dá sí á dàgbà á dògbò kò ní bá wọn kúkú àwọkù nǹkan kan ò ní ṣe kò ní ṣe ìwọ náà àmọ́ ìmọ̀ràn tí mo fẹ́ fún ẹ ni wípé ìmọ̀ràn yìí lè korò ó dẹ̀ lè ta ọ̀pọ̀lọpọ̀ lára o lè má kà á kún léèní pẹ̀lú kódà mi ò gbàdúrà kó o kà á kún torí bàbá tó bí yan máa ní tóun bá báyọ̀ sọ̀rọ̀ òun máa ń gbàdúrà kó má gbà ni torí pé tó bá gbà òun ò ní lè jèrè ọ̀rọ̀ lára ẹ̀ mo gbà á ládùúrà pé ọlọ́run ò ní jẹ́ kó kà á kún kí ọlọ́run kó o lè mọ òótọ́ lọ́jọ́ iwájú bóyá kírò àwa yìí lè jèrè ọ̀rọ̀ lára ẹ̀ àmọ́ tó bá kà á kún a jẹ́ pé ọlọ́run nífẹ̀ẹ́ ó jẹ́ kan nínú àwọn tọ́lọ́run nífẹ̀ẹ́ nìyẹn tí ó dẹ̀ fẹ́ kó wọ páńpẹ́ ayé as much as tí bàbá Mohbad ò bá jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tí mo mọ̀ pé kò kì í ṣe ọ̀rẹ́ ẹ̀ ẹgbẹ̀dú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo mọ̀ pé ò lè mú wọn lọ́rẹ̀ rárá má fi ìyá Mohbad ṣọ̀rẹ́ o ìyá Mohbad ò kì í ṣe alágbẹ̀kẹ̀lé ẹ o ìyá Mohbad ò kì í ṣe ọ̀rẹ́ ẹ o gbogbo pẹ́pẹ́ fúrú kankan àlùwàlá ológbò àti kẹran jẹ o má fi ìyá Mohbad ṣe ìgbẹ́kẹ̀lé o kì í ṣọ̀rẹ́ ẹ o kì í ṣe alábàárò ẹ o kì í ṣe aláfọ̀rọ̀tún ẹ kì í ṣe alágbọ̀rọ̀dún ẹ o nítorí pé ẹni tó bá rí aṣọ aláṣọ nílẹ̀ aṣọ aláṣọ tó fà ya hmm. ẹni i mean ẹni tó rí aṣọ ara ẹ̀ nílẹ̀ aṣọ ara ẹ̀ tó fi nulẹ̀ sorry tó rí aṣọ ara ẹ̀ tó fi nulẹ̀ tó bá rí aṣọ aláṣọ á fà ya má rò bóyá gbogbo pẹpẹ fùrù tó ń ṣe yẹn ìfẹ́ tá a fẹ́ dìyẹ òdenu kò ju pé kí bọ kó yó ká pàjẹ́ ká fi yán ta lọ o má tanra ẹ o ẹni tó o ní tó lè jẹ́ alágbọ̀kànlé ẹ òun náà lọ lọ́wọ́n ọba àti ìyá ẹ tó ti ń jẹ́ alágbọ̀kànlé ẹ láti lẹ̀ màmá Mohbad yẹn kò kí ń ṣe alágbọ̀kànlé ẹ o kì í ṣe ọ̀rẹ́ ẹ o bó bá wù kó fi ọlọ́run bú ànábì kó gbé Ṣàngó Olúkòso kó fi búra pọ́n Ògún kò mí pé ó désàlẹ̀ inú o má tanra ẹ o má tanra ẹ o má fi ipò tí lálàgbọ́ ó ti ní <laughs> olùbádámọ̀ràn ó ti lálàgbọ́kànlé ó ti lágbọ̀rọ̀dù kì í ṣe ọ̀rẹ́ ẹ̀ kì í ṣe ọ̀rẹ́ ẹ̀ o ò nílùú páńpẹ́ ayé o nílùú gbàdọ̀ ọmọ aráyé kì í ṣe ọ̀rẹ́ ẹ̀ jà fórí ara ẹ̀ kọ́lọ́n kó kó ẹyọ kó gbé ẹ lékè tó bá mọwọ́ mọ ẹsẹ̀ onínúure kan ò ní kú sípò ìkà ẹni tí ò bá jẹ gbì kan ò lè kú gbì tó bá ti mọwọ́ mẹsẹ̀ ọlọ́run á kó ẹyọ bọ́lọ́run bá ti wá kó ẹyọ tán má wàá fúnra ara ẹ wọ páńpẹ́ ayé àbí wọ páńpẹ́ ààbò láti fi ìyá Mohbad ṣe ìgbẹ́kẹ̀lé o àbí kò fi ṣọ̀rẹ́ o má tanra ẹ o má tanra ẹ o bàbá Mohbad ò kì í ṣọ̀rẹ́ ẹ gbogbo èèyàn ló mọ̀ ìyá Mohbad gan ò kì í ṣe ọ̀rẹ́ ẹ o Ọlọ́run ìyá Mohbad ṣó mọ̀ pé bàbá Mohbad èṣù tó o mọ̀ ní ọ̀sán gangan ni wọ́n gẹ́gẹ́ bí o ṣe fi pé bóyá gẹ́gẹ́ bó ṣe rò bóyá ọ̀tá ẹ̀ ni wọ́n gẹ́gẹ́ bí aáwọ̀ tó ṣe jọ wà láàrin ara yín bẹ́ẹ̀ ó ti mọ̀ wípé ẹjọ́ ń bínú sí ara yín má òyìn sì da má wàá lọ fi ẹni tó fi tọ́ dúdú sínú tó ń tu funfun síta fún ẹ tó rò pọ̀ rẹ̀ ni kì í ṣọ̀rẹ́ ẹ̀ iṣẹ́ ọ̀rẹ́ ẹ̀ ẹni tó mọ̀ áńgẹ́lì tó mọ̀ rìn ẹ̀rìn lóòkùn nìyá Mohbad jẹ́ kì í ṣọ̀rẹ́ ẹ̀ o má tanra ẹ̀ gbà kó fi sọ́wọ́ ọ̀tún ọlọ́run ò ní jẹ́ kó gbà kí n lè jèrè ọ̀rọ̀ lára ẹ ẹni tó rí aṣọ ara ẹ tó fi nulẹ̀ tó bá rọ aṣọ aláṣọ àfàyà bó ti wù kó máa support ẹ tó mo fẹ́ kó máa rò ó when you are on your own pé ìjẹ́ ọ̀nà tó tọ́ ẹni tó lè máa ṣe báyìí fún ẹ̀yàn ara ẹ̀ tó ìgbàwo lèmi ṣe jẹ́ bó ṣe lè wù Emi ò gbọ́ nǹkan kan tẹ́yàn sọ òbò nínú àwọn ìwà tó bó ṣe lè wù kó lè súnmọ́ ẹ tó nǹkan tí ò bá sọ fún ẹ nípa ọkọ ẹ tó fi ààyè ìjà yẹn lẹ̀ pé ẹni tó lè ṣe báyìí fún ẹni tó bímọ fún ẹni tó lè ṣe báyìí fún ẹ̀já ara ẹ̀ mélòó mélòó ni tèmi ọ̀rọ̀ yẹn lè jẹ́ ọ̀rọ̀ wèrè o àmọ́ nínú ọ̀rọ̀ wèrè mo dání má fi jẹun in support anybody o kódà mi gbàdúrà ibi ò ní ṣe ẹ́ kò ní ṣe ọmọ tó gbé dání tó o bá ti jẹ gbì o ò ní kú gbì tó o bá ti mọwọ́ mẹsẹ̀ onínúure kan kì í kú sípò ìkà o ò ní kúkú àwọ̀ kú tó o bá ti mọwọ́ mẹsẹ̀ kò sí nǹkan tó máa ṣe ẹ́ ẹpọ̀n àgbọ́kọ̀ lè máa fì kò lè já nítorí pé o ò mọwọ́ mẹsẹ̀ àìmá mọwọ́ mẹsẹ̀ ò ni deboru bí o má fi ọ̀rẹ́ ṣe ọ̀tá o àmì má fi ọ̀tá ṣe ọ̀rẹ́ o n sọ pé kinní kan o bọ̀ mo fẹ́ kó wo súrà pé ẹni tó bá ti fi aṣọ ara ẹ̀ nulẹ̀ tó bá rí aṣọ aláṣọ àfàyà sàkátà pàrà làgbàlagbà tèmi a máa sítọ́ yíyí ibẹ̀ olówó kọ̀ọ̀kanú ni ire o ó